bisimilahi kul uwallah bisimilahi rahman rahim kul uwallahu ahadun allahu samad lam yalid walam yulad walam yakula okufuwan ahad. ọlọ́run wa wọlé abẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo ètò wa àti gbogbo àwọn tí wọ́n ń kún wa lọ́wọ́ ọlọ́run má jẹ́ kí bànújẹ́ ó kanlẹ̀kùnlé ẹnì kọ̀ọ̀kan wa àdúró tí ọlọ́run ní gbogbo ìgbà kó ló wá ṣe fún wa. ìkún lọ́wọ́ olohun ní gbogbo gba olohun ṣe fún wa àlàáfíà tó pe olohun ṣe fún wa gbogbo ẹni tin sunkún lórí nkan kan síwájú olohun ìdùnnú olohun jẹ́ ó lekun lé wọn bisimilayi alam nashira bismillahir rahmanir rahim alam nashira laka sadrak wa adani anka wizrak alladhi inka da zorak wa rafa'ana laka dhikrak fa inna al yusra yusra inna al usri yusra fa idha farakta fanzab wa ila rabbika farghab ni ni àwọn ọ̀rọ̀ tí a mú wá fún wa òun náà ni nípa ìtàn èdè lárúbáwá mo fẹ́ ká máa ṣíà prógrámù yìí ká sì máa invite gbogbo platform ká ṣíà ẹ̀ whatsapp sí gbogbo group tá a bá wà àti group tiwa náà ráwa náà ní whatsapp group ká ṣíà rẹ̀ síbẹ̀ gbogbo àwọn tó wà wà nù group kan lọ ṣíà rẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn lóde ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àti káàkiri nípa àlfà ẹ̀sìn tí wọ́n ṣe òǹgbífọ̀ kùrhánì sí èdè yorùbá àlùfáà wa yìí wọ́n wà nílùú ìbàdàn wọ́n gbajúmọ̀ sí abu rahima wọ́n wá ṣe àwọn ìgbìyànjú láti translate quran sí èdè yorùbá tó jẹ́ èdè abínibí tiwa gbogbo àwọn èdè ní àgbáyé ni wọ́n máa ń translate kùránì sí èdè ìlú wọn kó lè bá a rọrùn fún àwọn tí wọ́n kéwú láti mọ tí kùránì wí. so àmọ́ nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ni wọ́n ti gbìyànjú tí wọ́n ti túmọ̀ kùránì sédè yorùbá haúsá ti tú tiẹ̀ ìbò tú tiẹ̀ àwọn ẹ̀yà míì náà ti tú tiwọn sédè wọn mo rò wípé àfáà wa yìí àwọn náà wá jòkóó wọn á wò pé ah àwọn náà lẹ́bùn káwọn ṣe irú gbìyànjú báyìí ìgbìyànjú yìí ni wọ́n wá ṣe wọ́n ṣe débi wípé application ìtumọ̀ yìí ó wà lórí play store èmi gan download ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí kódà application yẹn oríṣi méjì ni mo rí ìkan wà tó jẹ́ yorùbá nìkan àti bóyá ayà kùránì ní èdè lárúbáwá ìkan wá wà tó ṣe pé èdè mẹ́ta ló wà ń bẹ̀ English Hausa and Yorùbá ẹni tí ó bá jẹ́ kálàmí alẹ́kọ̀ọ́lámí yù ìwọ tí o bá máa kọ nǹkan kalẹ̀ tó o mọ wàhálà tíyẹn máa ń ṣe láti kọ nǹkan kalẹ̀ torí gbogbo èèyàn kọ́ ló lẹ́bùn ká kọ nǹkan kalẹ̀ àwọn ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé ẹ̀bùn tọ́lọ́ ń bùn àwọn ni kí wọ́n sọ̀rọ̀ káráyé sì gbádùn ọ̀rọ̀ wọn àmọ́ kán yọ báírò kan máa kọ nǹkan kalẹ̀ ọlọ́run òbùn wọn lẹ́bùn ẹ̀ ẹlòmíín bẹ ẹ̀bùn tọ́lọ́run bá bùn ni kó wọnú kíláàsì kó kọyàn àmọ́ ká kọ nǹkan kalẹ̀ lẹ́sìn nóòtì gan wàhálà ló máa ń jẹ́ fún ẹlòmíín ẹlòmíín alóhun lè tíṣì àmọ́ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ lẹ́sìn lóòtì ni ó máa pé ah wàhálà yẹn ti ń pọ̀ jù tíyàn bá jẹ́ kálàmí yù ẹni tí máa kọ nǹkan tó bá wá rí irú tí àbúrò ìmọ̀ ṣe yóò kàn sára sí wọn èmi kì í máa pẹ̀gàn èèyàn in tá a fi ń sọ pé àjẹ́ òda àjẹ́ òda asádù ti ń bẹ lára wọn náà ni kí wọ́n máa pẹ̀gàn iṣẹ́ ọlọ́run lára èèyàn kí wọ́n rí dẹ̀kun ọlọ́run kínú wọn má dùn sí i. àlfáà wa àbúrò ìmọ̀ yìí èmi kí wọn as a person ìgbìyànjú tẹ́ ẹ ṣe yìí kíyàn jókòó ọlọ́run ló mọ iye oṣù tí ó gbà á láti ṣe tó ṣeun ah, kí lẹ̀ ń wí kí wọ́n fún yàn ní queen primer queen primer lásán pé kó translate ẹ̀ sí Yorùbá kò lè ṣe tán láàrin ọ̀sẹ̀ kan queen primer bó ti kéré tóun o ò lè fọ̀sẹ̀ kan ṣe àfi tó o bá níṣẹ́ ló kù ká tó ṣe wàá sọ odidi Kùránì kì í ṣe súrà kan o odidi alukurani mo kí àfáà náà pé wọ́n kú gbìyànjú yìnyín kẹ́ni sì mí bẹ́nìkan bá tiẹ̀ níbì kan tó kù sí àkọ́kọ́ kí iná ẹ̀wọ̀n àyà kan wà ní kurani tó ní alladhina yastami'una alqawla wa yattabi'una ma ahsana minhu wa yattabi'una ahsana minhu àwọn nǹkan kan wà tó ṣe é pé ní ayé inú tíyẹn bá fi ń wò ó tó o bá ń fẹ́ràn èèyàn wọ́n sọ pé èèyàn kì í ráṣìṣe rẹ̀ bí wọ́n ti ń wí náà nù tí èèyàn bá sì fẹ́ràn èèyàn gbogbo tó bá ń kó ṣe kódà kó da aburú náà ni ó máa ni ó máa já sí nígbà tá a ti fẹ́ àmọ́ ẹni tó bá jẹ́ onígbìyànjú tí wọn náà gbìyànjú rí tó o ṣe nǹkan kan rí inú ayé tó o ti kó nǹkan kan jọ rí tó ara ẹni ó tú kùránì sí Yorùbá wà á kọ́kọ́ kí kọ́kọ́ kí gbìyànjú rẹ̀ ná pé ah ah ọlọ́run ah, ẹ̀yin tíráyè o ah, ẹ ráyè tó báyìí odidi kùránì sí Yorùbá mo wá rí gbogbo àwọn èèyàn oríṣiríṣi tí wọ́n ń jáde sọ̀rọ̀ lórí àṣìṣe tí ń bẹ ń bẹ ẹlòmíì bẹ̀rẹ̀ sí ní ṣépè fún àfa àtàwí àwọn ẹlòmíì ń bu ẹlòmíì kó lórí ebu èpè ní gbéṣẹ́ kí ló wá dé tó báyìí mo á wò títí tí mo á lọ wo kùránì náà kí la torí ẹ̀ ń ṣépè láàfa yìí kí la torí ẹ̀ ń bu náà wọ́n ní kò tú àwọn àyà kùránì dáadáa àwọn àyà kùránì tí ò tú dáadáa yìí ká gbà pé kò tú dáadáa ṣó ti di kèfèrí ṣáàfáà yẹn ẹni ó tú kùránì tí ò tú dáadáa òun ṣé ìdájọ́ wo la rí mú wá tó pe ẹni yẹn ní kèfèrí pé tó àbúrò yìí mẹ́ o àǹtẹ̀ káfíìrù tó ti di kèfèrí tó fi wá tọ́ ṣépè ẹ̀já máa farabalẹ̀ ìyẹn máa ń gbé sẹ́ńtímẹ́ǹtì tì ní ìmọ̀ àfáà rí àsì ní ìlákọ̀ àsọ̀rọ̀ rí láyé rí àmọ́ ìyẹn máa ń farabalẹ̀ ni tó bá fẹ́ criticize èèyàn criticize n tó ṣe tí ò dá má criticize personality ẹ̀ tó o bá dẹ̀ fẹ́ criticize o ò gbọ́dọ̀ gbé sentiment sórí wàá gbé sentiment àti emotion wàá gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan wàá jẹ́ káráyé rí i pé sentiment kọ́ ló fi ń sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ sí gbèsè pé ó di ìjà ó di èébú ó wá di ronto gbogbo platform àgbádùn mọ́ ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀ káàkiri ó tu kò tu da ẹ̀hẹ́n ṣó ti wá di kèfèrí ni ṣó ti kó nù Islam só ti kúrò nù ìsìlámù sọ pé ó ti kúrò nù ìsìlámù kájọ mọ́ ẹ wò ó. ẹja máa farabalẹ̀ ká sì máa ní sùúrù mo á wo àwọn tí wọ́n ló sì tú yìí náà ẹ ó sì gbá tú ó sì àwo tú mo á bẹ̀rẹ̀ sí ní wò lẹ́sẹsẹ mo wò mo wò látòrí ibi tàwa fà wàlà fàlàmà tàwa fà bá ń ká àyà ní àyà kan tó wà nínú Suratul Maida aya one hundred and seventeen. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله وأن اعبدوا الله ربي وربكم وكنتم عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت ركيبا عليهم وأنت على كل شيء شهيد. wọ́n ní àyà yìí pé àáfàá túfẹ̀ẹ́ inú ń bẹ̀ àyà tí ń sọ̀rọ̀ bóyá ànábì Isa bóyá ó ti kú ni àbí ò kú àáyà yìí jẹ́ kan náà àwọn àáyà táwọn èèyàn máa ń dìbéètì lé lórí níbi tí àyà ní tí wọ́n á sọ wípé ànábì Ìsá tó bá dijọ́ gbéde alikiyama yóò máa wá fèsì fọlọ́hún wípé ìrẹ́ ọlọ́hun iṣẹ́ tó rán mi náà ni mo jẹ́ fáráyé ànábì Ìsá là ń pè ní Jesus Christ iṣẹ́ tó rán mi náà ni mo jẹ́ fáráyé kí ni iṣẹ́ náà ó ní sọ fún wọn pé kán máa sìn wọ́ ọlọ́run mo sì jẹ iṣẹ́ tí mo jẹ́ fún wọn náà nù ìwọ náà sì ń gbọ́ngbà mò ń jẹ torí pé kò síbi tó sí gbogbo àti mo wà lọ́dọ̀ wọn tí mo wà láàárín àwọn ọmọ èèyàn òun jẹ́rìí òun jẹ́lẹ́rìí sí gbogbo bí mo ṣe ń jíṣẹ́ náà fún wọn ìyìn sọ pé mi lọ́lọ́run fún wọn ìyìn sì sọ pé kí wọ́n máa sìn mí àmọ́ fàlà mẹ́tàwá fáyétà ni ibi láfùsù méjèèjì yìí lámà wàtàwàfà ìtaní méjèèjì ni ó wá di tó di dìbẹ́jì àwọn kan tú sí pé nígbà tó gbẹ̀mí mi tó pa mí tán àwọn kan ní nígbà tó gbé mi kúrò lórí ilẹ̀ tó mú mi sọ́dọ̀ méjèèjì àwọn tí wọ́n tú sí pé ńgbà tó pa mí wọ́n tú lárúbáwá yẹn sí pé ńgbà tó pa mí wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé jésù ti kú kò padà wá mọ́ àwọn kan sì tu wípé n ti ń wí náà ni pé jésù ò kú pé tàwa fà kò túmọ̀ sí pé yẹn kú ìyẹn ló wáá fa gbọ́nmi sí omi ò tó ó wáá di yẹn pẹ̀yẹ́rin àwọn à ń torí ẹ̀ gbé àbúrò yìí mẹ́ṣẹ́ pè ṣó tí kọ́lífà ìfẹ́ pè ní tí jésù bá kú ọ̀run ẹ̀ rẹ́ bí ó sì kú bó wà níbì kan ó kú ìsinmi èwo ló wá bí dà kò kú ó kú ó kú kò kú kò kú ó kú ó kú kò kú àní bí Jésù bá ti kú ọ̀run ẹ̀ ṣe kí ni ọ̀run ẹ̀ rẹ̀ bí ó sì tí kú ó kú ìsinmi tó tí tó já ni lè máa ń fa wàhálà lè máa ń jà kankankankan ah, ànígbà ah, nítorí kí ni àlámọ́ sẹ́yìn lẹ́ni ìsìláàmù ni àbọ́lọ́hùn sọ́lọ̀ ń rán ẹnikẹ́ni pé kó jà fóun gbogbo ogun táwọn ànábì Muhammad táwọn sàábà tí wọ́n ń jà nílẹ̀ lárúbáwá ń jọ̀hún ogun kí ni wọ́n ń jà ṣebí wọ́n ń dìfẹ́ǹdì ìlú wọn àtara wọn ni àwọn kèfèrí wọ́n fẹ́ lọ káwọn mọ́lé wọ́n fẹ́ kógun ta ni ó wò ta ni ó máa wòran káwọn ará àta àwọn ará káwọn á káwọn mọ́lù ṣebí n tó fa ogun nu ṣebí n tó fa jihad nu ṣebí n tó fa jìyáàdì ṣebí n tó bẹ̀rẹ̀ ogun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ já ogun Bádàrí ṣebí n tó bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run ò rán ẹnikẹ́ni kó jà nítorí tòun ọba tó lẹ̀sìn ẹ̀ ó ń dáàbò bo ẹ̀sìn ẹ̀ lóòrèkóòrè nígbàkúgbà láwa tó láwa torí ẹ̀ bẹ̀rẹ̀ tá máa fa wàhálà kẹ́kẹ́kẹ́ tá máa dàgbòrò orú tá máa dàlú láàmú torí kíni àlámọ́ ta ló rán iṣẹ́ tó bá kú ó kú bí ó sì kú ó kú ìyẹn ló wá di wàhálà tẹ́ wọ́n ń pariwo tá a jẹ́ ìjà gbádùn kí kálukú lọ yí àníyàn tó fi ń ṣe jihad kó yẹ̀ wò àníyàn wo gan ló torí ẹ̀ ń ṣe jihad ṣé torí tọlọ́hun ló ṣe ń ṣe ni àbí torí personality tiẹ̀ gbogbo tó bá ti di wípé kójú má bàa tì mí lọ́dọ̀ gbogbo àwọn tí mo ti jẹ́ champion lójú wọn àníyàn yẹn kì í ṣe tọlọ́hun mọ́ ó ti di personal interest ntí yẹn bá fẹ́ ṣe lillahi wa rasuli kò gbọ́dọ̀ ní personal interest kan nínú ìyẹn ò sì gbọ́dọ̀ bẹ̀rù ẹnikẹ́ni láti sòótọ́ ọ̀rọ̀ ibi òótọ́ ọ̀rọ̀ lèmi máa ń dúró sí láyé tèmi kódà nínú ilé tí mò ń gbé wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ pé kò sẹ́ni tí ì lè sọ pé bàbá bó ti wọ́n ó dàgbà tó kódà kó jóbi mi dádì ń tẹ́ ẹ ṣe ẹ̀yin lẹ rọ́ǹgì ẹ̀yin lẹ jẹ̀bi wọ́n máa wò mí ni pé ah, ah, wọ́n mọ̀ yìí ah, òdodo lèmi ó tọ̀ mí ní kọ́ sẹ́yìn kankan ẹni ó bá pa mí kó wá pa mí tó bá kú okú rẹ bí ó sì kú okú sí mi èwo ni wàhálà ẹ ó jésù ń bọ̀ ń bọ̀ tó bá dé ó káàbọ̀ bí ó sì wá mọ̀ ń ló mọ̀ ẹ bó bí ó wá mọ̀ ń ló mọ̀ àti pa àti pàápàá èdè lárúbáwá tí wọ́n kọ yìí jẹ́ wọ́n lọ síbi èdè náà ibi tí wọ́n ti kọ tàwáfà á wà lọ wo lárúbáwá yẹn nínú dísánárì tèmi gbé dání yìí òun ni wọ́n ń pè ní alimunjid filugatila arobiya alimuasiro alimunjid filugatila arobiya alimuasiro ẹjá wa lọ wo wáfà torí pé tàwáfà kọ́ ló lọ wá nu dísánárì ó rí pé tàwáfà ni ó lọ wá ojókòó lè sónú o ò tí ì mọ bí wọ́n ti ń wá lúgà nínú àwọn màájìm kì í ṣe tàwáfà ló lọ wá wàfá ni asílù rẹ̀ mọ́sídàrí nìyẹn máa wá ó wà lọ́wọ́ wá fa àti yá tó bá ti débẹ̀ yẹn tán ìgbà yẹn ni wàá ṣẹ̀ṣẹ̀ wá lọ wo fíìlù tó ń wá tí ń ṣe tàwáfà táfà àálà nu wá sínú ẹ̀ nìyẹn tàwáfà táfà àálà yatafa'alu tafa'ulan tàwáfà yàtàwáfà mọ́ọ́dí àti mùlárí rẹ̀ nu. ó wá ní kí ni túmọ̀ rẹ̀ òun gbé dání akọ̀dà kamilan ta'aman mọ́ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ àkíkàtúlẹ̀ máàna akọ̀dà kamilan ta'aman kíyàn mú nǹkan kó mú lódìdí kó má mú láàbọ̀ ntí ń jẹ́ tàwáfà nù. No àkíkí mọ́nà ọ̀tọ̀ ni mọ̀jásí mọ́nà mọ̀jásí ni tó bá ń sọ pé ó kú mọ́nà mọ̀jásí ni ká máa túta wàá fà sí pé ó kú ìyẹn náà làwọn Yorùbá máa ń sọ pé ó papò ó papò dà tí Yorùbá bá ń sọ pé ó papò dà ṣe àmọ̀ pé mọ̀jásí ni wọ́n ń sọ èbó sọ pé ó kìkì bọ́kẹ́ẹ̀tì ṣé ó gbá garawa ń pa ni ṣèbí mọ̀jásí ni bíi káwọn Yorùbá sọ pé ọba ti wàjà ṣógunú sílì lọ ni ṣebí mà já sí ni káwa sọ pé gbogbo ìgbà tán bá ti kọ àjà ikú ní jẹ́ bẹ́ẹ̀ òdámọ́nà àkíkímọ̀ ojúlówó mọ́nà òdámọ̀ yàtọ̀ sí mà já sí wọ́n yá tàwáfà lò fún ikú ni àwọn lárúbáwá padà yá lò fún ikú ni nípìnlẹ̀ gangan tàwáfà ò túmọ̀ sí Si mana tawafa asilan akada kamilan taman ká mú nǹkan lódìdí ní jẹ́ tàwáfà ìyẹn lẹ torí ẹ e wá ń gbé ẹni ẹlẹ́ni ṣépè tẹ́ẹ̀já yóò gbádùn ẹ e wá ló ṣì e, tú ó ṣì tú ẹ ó túra dáadáa jágbajàgba ló tú àá ah, ah. kí ni masidaru ń tẹ̀yìn ń tú yẹn ń tó tú ló kó síwájú tó fi ń tú bí yẹn lóòótọ́ àwọn kan sọ pé Jésù òkú bẹ́ẹ̀ náà lára àwọn tó sọ pé jésù ti ṣe kíní ó ti kú èwo wá níjà gbogbo jọ́táyé bá ń jáyé àwọn mùjìtẹ̀ ìdúnà fi dínì ọ̀nà méjì ni wọ́n máa pín sí alùlù ìjìtì áàdì alladhina hum ala sawabi wà alùlù ìjìtì áàdì mukhti'un àwọn onígbìyànjú tí wọ́n máa sọ̀rọ̀ sójú ẹ̀ tó yẹ pé bó ti rí ni wọ́n ti wí àtàwọn tó yẹ pé ìgbìyànjú wọn ẹ̀rọ ló máa gífù kí wàá lànà bí wí ẹ̀ ó ní manijita ada wà sọ́ba falahu ajirani wọ́n manijita ada wà akita falahu ajirun tíyẹn bá ṣe gbìyànjú kan di ẹ̀sìn tó bá ṣe rẹ́gí tó bọ́ sí ìràádá ọlọ́run gangan ẹ̀san méjì lónìí ṣùgbọ́n tíyẹn bá ṣe gbìyànjú kan di ẹ̀sìn tó wá jẹ́ pé error result ló gbé wá yóò gbà ládàá ẹyọ kan kí ni ládàá ẹyọ kan tó gbà ládàá pé ó ṣe kí ni o ó tiẹ̀ gbìyànjú ẹja máa sùn tọrọ ẹja sùn tọrọ náà kí ló dé tíyẹn ò bá sí ní mọ́sí ààbò wa kò túmọ̀ sí pé kó wá jẹ́ pé gbogbo ayé rẹ̀ náà láma wá ọ̀pọ̀sì nítorí kíni kí la fẹ́ gbà mẹ́ ìjọ mélòó lálò láyé tá a máa wá sọ gbogbo ẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ ẹsẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà njó njó lákùn njó njó làmọ̀ tá a kó mbẹ́ ẹ̀ kò tú re kò tú kíní kò sẹ́ni ó lè túmọ̀ kùránì láyé gbogbo ẹnu ni mo fi wí èmi mo wí bẹ́ẹ̀ kò sẹ́ni ó lè túmọ̀ kùránì láyé sédè míì tí ò ní ṣe mistake bẹ́ẹ̀ ni mo wí gbogbo ìtumọ̀ tó bá wùn kó lọ gbé wá ẹ àwọn bàbá kan wọ́n ti túmọ̀ kùránì rí àwọn lágbájá kan ṣé bẹ́ẹ̀ náà ni kò sí kátọ́hùn náà ní tiwọn ni tá a bá ní sàbò ṣé kò sí kátọ́hùn bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó lè tú kùránì there is nothing like Quran translation without error láyéláyé ò ní rí torí pé ìrádọ́ ọlọ́run gangan gangan o ò lè mọ̀ bóyá ń lo tú kálukú wa ń gbìyànjú ni ṣé gbogbo ń tàǹtún àrídájú wo la rí mú wá pé ìrádọ́ ọlọ́run gangan gangan tọ́lọ́ ń gbà lérò gangan ní tàǹtú sáwọ́ wa lọ lọ́run ni ṣe bá ń gbìyànjú ni ìrádọ́ ọlọ́run gangan kò sẹ́ni ó lè fọwọ́ gbáyà pé yìí ń tọ́lọ̀ ń mìíràn gẹ́gẹ́gẹ́ lòun tún un ìwọ àtọ́lọ́hún ẹjọ́ ń ṣe mítìnì ni ẹjọ́ ṣe mítìnì náà kálukú máa gbìyànjú ni ìyẹn ló fi jẹ́ pé wọ́n yànda fẹ́nikẹ́ni kó lo èdè míì fi ka kéwú lórí irun bó tilẹ̀ ń kó mọ kéwú tó ó lè fi Yorùbá ka Kùránì lórí irun kó kúrò mẹ́yẹn bó tilẹ̀ ń bó tilẹ̀ ń kó ló mọ mi tí ó mọ kéwú mọ yálà ya kéwú o ò lè tú kura o lè fi èdè lu yín ka kùránì lórí irun nítorí pé ìtumọ̀ tó fẹ́ mú wá o mọ̀ bóyá ó ṣe déédéé ìràádà ọlọ́run àbí kò ṣe déédéé rẹ̀ kò sẹ́ni ó lè tú kùránì sédè mí láyé atọ́wù sì máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá tí ì rí lé nílẹ̀ rí ó máa wà ń bẹ̀ hmm. mistake mistake ò ní sí ń bẹ̀ bíbó mistake máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá tí ì rí lé ní ńlẹ̀ tí ì rí kùránì ẹyọ kan ló wà ní gbogbo ayé àmọ́ translation tí kálukú bá ń tún ó lè ṣe kí ni o ó lè yàtọ̀ ọ̀tọ̀ ọlọ́run fún wa nílà ká ìdọ́gba mọ́ fúùmù lè yàtọ̀ báwa yìí ti jòkó yìí tó bá ṣe kùránì translation tiẹ̀ pé òun náà fẹ́ tú kùránì sédè yorùbá tèmi náà tú tèmi sédè yorùbá ó lè má jọra wọn kì í ṣẹ̀ṣẹ̀ èdè ìlú wa ni ìyẹn kì í ṣe kùránì àpọ́nlé tí fún bí kìíní ṣe wà ní ìsìn bí kinní ṣe wáyé ká sọ pé kùránì yorùbá rè kùránì tán tú sí yorùbá ká sọ pé òun rè ká wá sọ pé kùránì eléyìí lárúbáwá nìkan ni àpọ́nlé tí yóò fún eléyìí yóò ju eléyìí lọ tí yóò bá lálù àlá kò lè gbélé yìí tí yóò lálù àlá ó lè gbélé yìí kí nìdí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti ṣe kí ni ó ti wà ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti wà ń bẹ̀ gbogbo translation pátá ìbàjẹ́ English ìbá jẹ́ Yorùbá ìbá jẹ́ Ìgbò ìbá jẹ́ Kànúrí kìí ṣe kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run tó bá fẹ́ tó bá mọ̀ kó lọ́mọ lẹ́ni kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ọ̀rọ̀ ẹni ó ṣe kí ni ọ̀rọ̀ ẹni tó translate rẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run gangan èdè lárúbáwá yẹn nìkan ṣáńgílítì kódà kó jẹ́ tẹ̀fùsírù àpọ́nlé tí yẹn ó fún Kùránì ṣáńgílítì kí yẹn ó fún tẹ̀fùsírù tẹ̀fùsírù ti di tíra èèyàn náà ni wọ́n fi kọ́ bẹ̀ pé sọ́ọ́wí àbí líjà lálẹ́ nì ó ti di tiẹ̀ àmì eléyìí tí ò bá ti sítẹ̀wù sí rùn bẹ̀ tọ́lọ́hún rè kìtàbù láìrè eléyìí nìkan ló lápọ́nlé èyí tó bá ti jẹ́ pé wọ́n ti fi ìtumọ̀ ọ̀rọ̀ èèyàn kún kì í ṣe tọ́lọ́hún mọ́ tí ó ti di pásánà ó ti di individual ẹni ẹ̀rọ tẹ́ bá bá ń bẹ̀ ẹ ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ta ni o ẹni tó translate yẹ kì í sọ̀dọ̀ ọlọ́hun ìyẹn ni cavitemtor tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kọ síbẹ̀ rẹ ìwé tó bá kọ àwọn tó bá translate Kùránì tí wọ́n kọ síbẹ̀ pé ẹni ẹ̀rọ tẹ bá bá nínú kinní yìí o Ọlọ́run kọ́ o èmi tí mo ṣe kinní tí mo sòǹgbì fọ́ rẹ̀ ni mo ní èèyàn kò sí n tó burú nínú kí wọ́n máa kó translation Kùránì bí oríṣi ogún jáde hmm, ìyẹn ò kó àbùkù bẹ́sìn kò sì kábùkù bá Islam èyí tí wọ́n àgbàlọ̀ gbé wá tá a lè bẹ̀rù pé àábúrú mẹ̀rẹ̀ ni tó wáyé pé kùránì lárúbáwá yìí kan náà tí kìí ṣe tẹ̀wùsírù tá a wá ń bá tó ń takora wọn tí kan sọ pé àyú tí kan sọ pé kọ́ọ̀tìlú a mọ̀ pé àyú àti kọ́ọ̀tìlú opposite ni lópin ìgbà tí àbá ti rírú ẹ̀ kùránì ẹyọ kan ló wà tọ́ntọ̀wí yóò tú tiẹ̀ kálukú ó máa mú ìtumọ̀ tó gbọ́ yé wá fún kùránì ìyẹn ò káburú kò ká lébù bẹ́ẹ̀ sìn kò ká lébù bẹ́ẹ̀ sìn mo wá wo títí pé àà ah, ah, ó yẹ ká pìtàn èdè lárúbáwá gan fáráyé wọ́n wá sọ pé àmọ́ kéwú á kì í mọ́ kéwú èdè lárúbáwá gangan gangan tí wọ́n fi kọ kùránì gbogbo tí ń jẹ́dẹ̀ lárúbáwá láyé ó gbọ́ ìtàn rẹ̀ lálẹ́ yìí ìtàn èdè lárúbáwá á mú wá fún wa ibi mo ti fẹ́ gbé ọ̀rọ̀ kí là ń pè lédè lárúbáwá define Arabic language kọ́kọ́ define rẹ̀ ná ìyá ida lugati samiya nínú àwọn ọmọ tí ànábì nú àbí ìkan ń bẹ nínú wọn tí ń jẹ́ sáàmù àwọn ọmọ tí sáàmù ń bí gbogbo wọn pátápátá èdè tí wọ́n ń sọ là ń pè ní semitic language lugatu samiya semitic language àwọn ọmọ àwọn ọmọ tí sáàmù ọmọ núà bí gbogbo èdè tí sàkánì tiwọn là ń pè ní samiya semitic language àwọn semitic language yìí wá rèé ó jẹ́ méje ó jẹ́ mélòó méje ó jẹ́ méje èdè lárúbáwá al-arabiya ọ̀kanu siriyaniya syriac ó di méjì aburaniya hebrew ó di mẹ́ta feinakiya phoenician ó di mẹ́rin ashuriya assyrian ó di márùn babiliya babylonian ó di mẹ́fà abashiya èdè abisinia ní Ethiopia ó jẹ́ méje méjèèje tá a wí yìí Semitic language ni ó ju méje lọ tẹ́lẹ̀ àmọ́ méje yẹn ló padà borí gbogbo àwọn èyí tó kù ẹ wá rí nínú definition yìí wípé Arabic language ti bọ́ sínú kàtígórì ìran èdè méje èdè méjèèje yìí ẹ máa wá bá similarities kí là ń pè bẹ́ẹ̀ ẹ máa bá mumasilat wàmùjánisat ìjọra wọn ẹ máa bá a láàrin èdè méjèèjì torí pé rúùtù wọn ọ̀dọ̀ bàbá kan náà ni wọ́n ti ṣe kí ni o náà ti ṣẹ̀ àmọ́ láyé tá a wà lénìí nínú méjèèjì yìí mẹ́rin ló survive mẹ́ta tó kù ó ti go into extinction kí ni mẹ́rin náà èdè lárúbáwá èdè abasha èdè ebéru àti síríàkì mẹ́rẹ̀ẹ̀rin ló survive àwọn tó kù ti lọ ẹ wá rí èdè lárúbáwá gangan fúnra ara rẹ̀ ó ti mísì mọ́ àwọn èdè ìlú míì tí àwọn kì í ṣe lárúbáwá kí làwọn nǹkan tí máa fà á nǹkan tó lè fà á ń lọ bíi márùn tó lè fa kí èdè ìlú kan kó dàpọ̀ mọ́ èdè ìlú míì migration táwọn èèyàn bá ń fi ìlú wọn lẹ̀ wá sí ìlú bòmíì ẹlẹ́ẹ̀kejì tìjára òwò ṣíṣe ibi à ń lọ ṣòwò nílùú kan à ń darí dé ń máa ń àfẹ́tì èdè ẹlẹ́ẹ̀kẹta àlàájù ká lọ ṣe ájì pilgrimage àwọn àlejò tó wọnú ìlú yín wá ṣe ájì wọn kò bédè ìlú yín tó bá ti pẹ́ tí wọ́n ti ń wá. ẹlẹ́ẹ̀kẹrin àlàárùbù ogun jíjà tógun bá wọ̀lú tí wọ́n rí ìlú yẹn kó tán tẹ̀dó tí wọ́n gbà ìlú yẹn àwọn tó wá kógun wájà ìlú yín wọn kó bédè ìlú yín wọn á kó kọ́ṣọ̀ tí wọn á kó wá. ẹlẹ́ẹ̀karùn nínú àwọn tó lè fà á òun náà ni tí nàbíyù kan bá dìde ànábì ọlọ́run kan tàbí fàlásífà àbí fálísọ́fà kan fìlọ́sọ́fà tó bá dìde àbí political leader kan tó bá dìde láàrin ìlú yẹn òun náà tún lè kó bá èdè látàrí eléyìí èdè lárúbáwá náà àwọn ìkọlù ti ṣe kíni o ó ti wọ̀nà yìí máa wá mú àwọn àpèjúwe ìkọlù yẹn wá èdè tí wọ́n fi kọ kúránì a máa pín èdè lárúbáwá sí márùn gbogbo ìran èdè lárúbáwá pátápátá a pín sọ́nà márùn ó pín sọ́nà márùn èdè lárúbáwá gbogbo ẹ̀ márààrún náà rí máa gbọ́ o àkọ́kọ́ ń bẹ̀ masnad masnad ní lugatul yemen lárúbáwá àpìnlẹ̀ tí wọ́n ń san ní yemen yemen kọ́ńtì kan ní jẹ́bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ saudi lárúbáwá àpìnlẹ̀ tiwọn níbẹ̀ ni wọ́n ń pè ní masnad ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì zabur zaburu ni àwọn ará adramut àti àwọn kan ní Yemen àwọn ní sọ eléyìí à ń pe èdè lárúbáwá eléyìí ní zabur ẹlẹ́ẹ̀kẹta rashak rashak yìí àwọn adini ní Yemen náà ni wọ́n wà àti àwọn juned àwọn ni wọ́n ń sọ eléyìí ẹlẹ́ẹ̀kẹrin awil àwọn lárúbáwá kan wà tá à ń pè ní mara mara àti àwọn sha'ar àwọn ìran lárúbáwá làwọn eléyìí náà àwọn ní sọ awil. So, ẹlẹ́ẹ̀karùn-ún zakisaka zakisaka àwọn òun ní sọ zakisaka àwọn àṣàyíra ìmà wa mú àwọn kankan nù kíní ní kọ̀ọ̀kan kó lè yí wa dáadáa ìmà fọ́ sí wẹ́wẹ́ mo fẹ́ gbé e látòrí àwọn òun ní jẹ́ mara àwọn lárúbáwá wò là ń pè ní mara àwọn mara yìí ntí ó yẹ ká mọ̀ nípa èdè lárúbáwá tiwọn ni pé èdè lárúbáwá tiwọn ó ti lò more than three thousand years nínú ayé bẹ́ẹ̀ ni lárúbáwá mara is older than three thousand years nípa lárúbáwá mara yìí bákan náà òun náà ni èdè lárúbáwá kan tó ṣe yí pé ní a lè sọ pé ó wà ancient ju gbogbo àwọn tó kù lọ ẹlẹ́ẹ̀kẹta àwọn èdè lárúbáwá tó kù ni wọ́n ti mísì méde lùbòmí mara ò mísì kò mísì ẹlẹ́ẹ̀kẹrin gbogbo àwọn ìran tẹ́ bá ní Yemen pátápátá gbogbo wọn ni wọ́n ti gbàgbé èdè ìpínlẹ̀ wọn àwọn mara yìí nìkan ni wọ́n gbàgbé èdè ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún alifábẹ́ẹ̀tì lárúbáwá tí wọ́n mọ̀ ń so mọ̀ pé twenty eight ni alif ba ta sa jim a ka dal zal ro, zayin sin shin sod dod tọ zọ ayin gayin fa kọf kẹf lam mim nun haw waw ó wá kú kí ni yaw ẹlòmíì ò tún mọ kálàmà mọ òrùfì bẹ́ẹ̀ ni ó tún mọ̀ ká musa tún mọ̀ kò mọ̀ káwọn yẹn ò sí ńbẹ̀ ó jẹ́ twenty eight láru eh, àwùrúfù ti àwọn mara thirty two ni so òtúbọ̀ tuntun lálẹ́ yìí àwọn lárúbáwá mara thirty two ni alifábẹ́ẹ̀tì lọ́dọ̀ tiwọn lárúbáwá náà dẹ̀ ni wọ́n lọ́dọ̀ tiwọn wọ́n ní jíìmù ọlọ́mọ mẹ́ta jíìmù lọ́dọ̀ tiwọn ọlọ́mọ mẹ́ta jíìmù méjì ni wọ́n ní àmọ́ wọn pé ní jíìmù o. zaa ni wọ́n ń pè jíìmù ẹ eh, bẹ́ẹ̀ ni zaa ni ni wọ́n fi kọ àmọ́ ọmọ mẹ́ta ni ó máa bẹ ní wọ́n tún ní jíìmù kan ọlọ́mọ méjì wọ́n àpè òun náà ní jíìmù zaa náà ni wọ́n tún pe. é wọ́n à ní kọ́ọ̀fù nínú òrùfù tí wọ́n kọ́ọ̀fù tó máa ń ní èyí táwọn ní wọ́n kọ́ bí kọ́ọ̀fù àmọ́ mẹ́ta ni ó wà lórí ẹ̀ wọ́n à ní dọ́ọ̀dì wọn ní dọ́ọ̀dì nínú lúkẹ́ nínú rúfù tiwọn èyí tó yẹ ká fi ní dọ́ọ̀dì wọn ní ìtún wọn kọ bíi dọ́ọ̀dì àmọ́ ọmọ mẹ́ta ló bá lórí ẹ̀ wọn wá pè ní dọ́ọ̀dì zọ́ọ̀ náà ni. wọn ní sin èyí tó yẹ ká fi ní sin wọn kọ bíi sin yóò lọ́mọ mẹ́ta nísàlẹ̀ wọn ní sọ́ọ̀dì èyí tó yẹ ká fi ní sọ́ọ̀dì wọn kọ bíi sọ́ọ̀dì wọn fọmọ méjì sísàlẹ̀ wọn àmọ́ wọn pè ní sọ́ọ̀dì záà ni wọ́n tún wá ní àwọn aráàfin méjì míì kún yìí tí mo kà kalẹ̀ yìí gbogbo rúfù lọ́dọ̀ tiwọn ó wá jẹ́ thirty two àwọn lárúbáwá mara àwọn lélẹ́yìn ni àwọn lárúbáwá mara yìí àwọn ni wọ́n kún amúrù ọmọ aásí lọ́wọ́ níjọ́ tó fẹ́ mú ìsìláàmù wọ áfíríkà amúrù ọmọ aásí tó mú ìsìláàmù wọ áfíríkà tó kọ́ńkà Egypt fún ìsìláàmù tó kọ́ńkà libya fún islam àwọn ìran yìí àwọn mara yìí àwọn ni ó lò gẹ́gẹ́ bíi field commander àta amúrò ọmọ asi padà ń ròyìn wọn pé àwọn eléyìí àṣìkásun alẹ́dínà yẹ́kìtù lúnà wà láyúkìtà lúnà ó láwọn ìran tẹ̀ ń wò yìí àwọn máa ń pààyàn lójú ogun ni ẹnikẹ́ni kì í rí wọn pa bẹ́ẹ̀ ni àwọn mara wọ́n dẹ̀ máa ń ní ràkúnmí ràkúnmí wọn òun ló sáré ju gbogbo ilẹ̀ lárúbáwá làkúnmí wọn kì í tóbi yóò fẹ́lẹ́ ńlẹ̀ àmọ́ kò sí ràkúnmí ilẹ̀ bùnmí lárúbáwá tó lè sáré bíi tiwọn ràkúnmí wọn ni wọ́n máa ń pè ní Sahel camel Sahel camel ràkúnmí wọn ni àbí kàn pè ní mari camels àwọn máa rànú kí n tún mẹ́nu bà àwọn àṣà àwọn àṣà ayíra àwọn lárúbáwá